àfi lọ́ra London láwà. The Holy Center Escolopendian Retaniculation Rare Miomior Tacologicality I come again. Holy Center Esculopedian, pretaniculation, tacologicality. I come again. Esculopedian, pretaniculation, tacologicality. For the last time. Holy Center Holy Center, Encyclopedian, Britanniculation, Royal Mio Mio Topologicality. Àwọn eléyìí ò kì í ṣe èdè tí ayé, èdè tí ọ̀run ni. Mo kí ẹ̀yin Mùsùlùmí òdodo ẹ kú jímọ̀ olóyin òní ẹ̀mí á ṣe ọ̀pọ̀ ọdún láyé ẹ máa rí wípé ọ̀rọ̀ mi ò ní lè lọ sókè lálẹ́ torí bíbélì sọ wípé ẹ̀mí fẹ́ ó ṣe àìlera a dúpẹ́ ìjọba Nàìjíríà tí ọlọ́run kó ọ̀wọ́n nínú wọ́n ní wọ́n ti yí wọ́n ti tú dedike sílẹ̀ àti àwọn méjì kan something like that àwọn ọmọlẹ́yìn Ìgbòho wọ́n ní wọ́n ti tú wọn sílẹ̀ lẹ́nìí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ̀mí wèrè tó wà nínú ìjọba Nàìjíríà ọ̀ràn gbà kó nínú wọn etí ìgbọ́ àti àyàgbà ṣe ọ̀ràn fún wọn agbára ọgbọ́n àti òye téèyàn fi ń darí ìjọba tí ò kì í ṣubú tí ò ní gba èpè ọ̀ràn ajogún ẹ̀ fún wọn. ó kù nìbọn ró ó sì kú Sunday Igboho ó dẹ̀ sì kú Nnamdi Kanu ẹ gbìyànjú kẹ́ àwọn tó kù náà sílẹ̀. Si kò sí èrè nínú ká máa nira wa lára ilé ayé asán àti ìmúlẹ̀mọ́fò kò sí kankan tó wà nínú ayé o ẹ jẹ́ ká máa tu ara wa lára ẹ má jẹ́ ká máa ní ara wa lára mọ́ àmọ̀ràn ọba Sólómọ́nì fún ìjọba Nàìjíríà nìyẹn tí ẹ bá ti ṣetán láti ronú pọ̀ àdá ọlọ́run akọ́yín mọ̀ sí tí ẹ ò bá ṣe tán láti ronú pọ̀dà ẹ máa ṣègbé pẹ̀lú agbára tí ẹ ní bó ṣe rí nìyẹn a tún rí ọ̀rọ̀ kan lónìí àwọn ènìyàn béèrè wípé èwo ni ti olúwo of Ìwó lórí ọ̀rọ̀ mùsùlùmí lórí ọ̀rọ̀ ìmáàmù àti lórí ọ̀rọ̀ àfáà hmm, màá bá olúwo dáhùn question yẹn ìdí ni wípé olúwo láti ọ̀run ẹ̀wá ọlọ́run ọ̀yàn gẹ́gẹ́ bí ọba ìlú ọlọ́run yàn gẹ́gẹ́ bí oníwàásí ṣùgbọ́n àyọjúràn òun ni ọ̀rọ̀ ọba yẹn jẹ́ fún un ọlọ́run yan olúwo láti bẹ̀rẹ̀ ayé wa gẹ́gẹ́ bí ọba ọlọ́run yan olúwo gẹ́gẹ́ bí agbẹnusọ elédùmarè so ipò ẹni ipò ìmọ̀ ipò ẹni ipò wòlíì ipò ẹni ipò olúawo ṣùgbọ́n kò kí ń ṣe ọba ìlú ṣùgbọ́n torí pé ó kánjú òun ló fà tó fi jọba àti àfáà àti olúwawo àti pásítọ̀ kò sílé tí ò jọ ba ìlú lọ ní gbogbo wọn ọba ìlú abẹ́ àfáà àti pásítọ̀ ló wà ṣùgbọ́n torí pé ayé ti dayé ọ̀làjú àwọn ọba ọ̀dẹ̀ fún àwọn wòlíì àti àwọn pásítọ̀ àti àwọn olúwawo ní rẹ́spẹ̀tì mọ́ olúwawo kì í ṣẹgbẹ́ ọba ìlú olórí ìjọ kò kì í ṣẹgbẹ́ ọba ìlú pásítọ̀ wòlíì kò kì í ṣẹgbẹ́ ọba ìlú àfáà kò kì í ṣẹgbẹ́ ọba ìlú àfáà kò kì í ṣẹgbẹ́ president pásítọ̀ kì í ṣẹgbẹ́ president olúwawo kì í ṣẹgbẹ́ president so àyọjú ràn òun ló fà á tí olúwo fi lọ jọba ìránṣẹ́ ọlọ́run láti òkè wá ni tẹ́ bá wo olúwo dáadáa ó ń practice nǹkan méjì bí kò ṣe mọ ọ̀rọ̀ ẹ sọ tó yẹn ó ń practice nǹkan méjì nǹkan àkọ́kọ́ olúwo ń practice ìfẹ́ kò fẹ́ ya ẹnìkan sípá pé ẹnì yìí kì í ṣe ará ìlú náà olúwo ń practice ìfẹ́ olúwo dẹ̀ ń practice wípé kéèyàn kó má bọ òrìṣà ìránṣẹ́ ọlọ́run elédùnmarè lolúwo kì í ṣe ọba ìlú so nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn so tẹ bá rí wípé ó lọ ń bá àwọn àfáà jà ìpè tí a pè sí láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ wá nìyẹn àyọjú ló fi lọ sí ọba hmm, so bọ́rọ̀ olúwo ṣe rí nìyẹn ẹ̀yin ọ̀dọ́ nàìjíríà mo máa gbà yín níyànjú ẹ bá ara yín sí òótọ́ ọ̀rọ̀ ẹ ṣe nǹkan tó tọ́ ẹ ṣe nǹkan tó yẹ ọ̀rọ̀ nàìjíríà kì í ṣe àwọn kan táwọn àgbààgbà yẹn nìkan lè tún ṣe o àwa ọ̀dọ́ náà a lè tún ṣe tí àwọn àgbà bá kọ̀ tí wọn ò bá ṣe gbé ìwé òdì fámi sí mi go and bring that away tí àwọn àgbà bá kọ̀ tí àwọn ò lè ṣe ẹ̀yin ọ̀dọ́ lè ṣe ẹ lè tún nàìjíríà ṣe tẹ́ bá béèrè fún ọgbọ́n àti ìmọ̀ òye ọlọ́run ìkànlélẹ̀ nǹkan tó yẹ kí ọbásanjọ́ ṣe síta kó pín fáwọn àwọn ọmọ yorùbá lọ́fẹ̀ẹ́ nǹkan tí. Tí ó yẹ kí Tinubu ṣe síta kó pin fáwọn Yorùbá lọ́fẹ̀ẹ́ òun lèmi wá sí i ọ̀dọ́ ni mí yeah. bó ṣe wà ìwé yìí máa wà for life ni orúkọ mi ò lè parẹ́ mọ́ wípé ọba Solomoni o òun ló la gbogbo àgbáyé lójú láti mọ ọkàn tó ń pè ní odù Ifá orúkọ yẹn máa wà for life wípé èmi ọba Sólómọ́nì ọkùnrin kan wà tó ń pè ní ọba Sólómọ́nì fún gbogbo àgbáyé òun ló jẹ́ kí tọmọdé tàgbà mọ nǹkan tó ń pè ní odù Ifá mi ò ní mi ò ní èmi lòmí ṣe jáde Elédùmarè ló ní ìwé ẹ̀ ó gbélé Ọ̀rúnmìlà lọ́wọ́ kó wá gbé fún wa ni kì í ṣàwa ló ní ló ní àti Ọ̀rúnmìlà Elédùmarè ló ní ìwé ó gbélé Ọ̀rúnmìlà lọ́wọ́ kó wá gbé fún wa ṣùgbọ́n ìgbà tó wá gbé fáwọn èèyàn dúdú wọn mọ lo ẹ̀ tí àwọn àgbààgbà bá kọ̀ tó wọn bá tún lù sí torí pé wọ́n rò wípé àwọn ti gbó wípé àwọn ò ní pẹ́ kú ẹ̀yin ọ̀dọ́ ẹ fún ara yín tún nàìjíríà sí ẹ̀yin ọlọ́pàá ẹ máa ṣiṣẹ́ pẹ̀lú orí pípé ẹ máa ronú yín lẹ́ẹ̀mejì kẹ́ tó máa ṣiṣẹ́ wọ́n ní tí a bá rán ni níṣẹ́ ẹrú a máa fi tọmọ jẹ ìdí tẹ́ fi rí wípé ìṣòro yín máa wà ó máa ń kírítíkà ìṣòro ìṣòro àwọn ọlọ́pàá àwọn kéèsì àwọn ọlọ́pàá tó ń gbé wá sọ́dọ̀ mi máa ń kírítíkà gan kéèsì àwọn road safety tó ń gbé wá sọ́dọ̀ mi ó máa ń kírítíkà any forces tó bá wọn ẹ kó jẹ́ fi ọpọlọ sí. Si kó dẹ̀ máa ṣàánú nídìí iṣẹ́ tó bá ń ṣe má gbè sẹ́yìn èké o ibi ìsọpẹ́ tó bá fi àjẹ tálákà wípé tí tálákà yẹn bá ké pé ohun tóun bá gbọ́ ó lóun máa sọ ilé ẹni náà di àtàn ọlọ́run fi ọ̀rọ̀ tálákà ṣeré àtàwọn ọmọ láì ní bàbá àtàwọn po ẹ̀yin tẹ́ kóra ń yọ sọ́nà tẹ́ ń wo ìwé ẹ̀yin tẹ́ pẹ́ra ní VIO ẹ̀yin road safety ẹ̀yin sójà ẹ̀yin ọlọ́pàá ẹ fọpọlọ sí ìgbà mẹ́wàá ọba mẹ́wàá ni o ayé òkè ṣe tẹnìkan nǹkan tó bá ṣe léni la máa fi sọ̀rọ̀ ẹ tó bá di lọ́la èmi ọba Sólómọ́nì eléyìí tó kùn ti fẹ́ lò nígbèésí ayé mi ire àti àánú mo fẹ́ fi ṣe mo dẹ̀ fẹ́ ṣe kìlọ̀kìlọ̀ fún ẹ̀yin tẹ́ máa ń pè mí alàgbà ẹ jọ̀ọ́ a mọ̀ wípé ọ̀kì ṣiṣẹ́ fáwọn oníyàwó ṣùgbọ́n ẹ ràn wá lọ́wọ́ ẹnikẹ́ni tó bá fi iṣẹ́ yahoo lọ mi máa bẹ́ ìpè fún adé tí mo gbé sórí kì í ṣe adé ìdọ̀tí ẹni tó bá pè mí fún nọ́mbà bàbá jẹ̀bú máa ṣẹ́ ìpè fún un. bíbélì sọ fún wa wípé díẹ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni ìwọ tó bá ń ta bàbá jẹ̀bú o ò lè lákòjọ o ń ta tẹ́tẹ́ ni ìwọ tí ó ń ṣe yahoo o ò lè lákòjọ tó bá gbowó náà wàhálà ló máa fi wò torí pé o ń lu jìbìtì ọlọ́run ò fẹ́ ọlọ́run ọlọ́run hate tẹ́tẹ́ títa nǹkan tí ò ṣiṣẹ́ fún o fẹ́ gbà á wọ́n ní nǹkan tí a bá jìyà fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni bí o bá jẹ hundred million lọ́wọ́ bàbá àjẹ̀bú tóun ẹ kó fi kọ́lé wọ́n máa padà tálé yẹn gbẹ̀yìn ni torí pé wà ní problem torí ò ṣiṣẹ́ fún owó yẹn mo gbà yín níyànjú ẹ̀yin tẹ́ ń ta bàbá àjẹ̀bú ẹ lọ stop ẹ jìbìtì ló wà ń bẹ̀ tẹ́tẹ́ ni ẹ̀yin tẹ́ ń ta lótò ẹ lọ stop ẹ ìran àwọn tó ń ta lótò wọn kì í ṣoríire ìwọ tó ń ṣe yahoo ẹ lọ stop ẹ ẹ lọ kọ́ iṣẹ́ ọwọ́ tó bá lọ sí skul tí skul bá gbé ẹ lọ kọ́ iṣẹ́ ọwọ́ àyè téèyàn lè gbà kọ àyè téèyàn lè gbà rówó pọ̀ ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ tó bá lè lọ sọ́dọ̀ ọ̀gá lọ sí online iṣẹ́ tó bá wù ẹ́ kó kọ́ ok èmi ò kí ń ṣe pásítọ̀ yahoo o mi ò dẹ̀ kí n ṣe pásítọ̀ tó máa ń fẹ́yàn ní bàbá jẹ̀bú tẹ́tẹ́ títa ò dáa ẹ̀la funfun gbòò ni mí mo wá ṣe rere láyé ni mi ì wá ṣe ìkà ẹni tó bá kọjá àyè ẹnìkan ni màá bá wí tí bá dẹ̀ ti sọ fún yín wípé owó yín oye báyìí ni abẹ́fẹ́ ra irinṣẹ́ tó bá sọ fún mi pé owó mi ti wọ́n jù mo máa búlọ̀kì ẹ̀ ni torí etí ẹ ò di mo sọ fún ẹ pé mi ò kì í ra irinṣẹ́ láyé agbede méjì ayé àti ọ̀run àti ìsàlẹ̀ òkun lèmi ti ń ra instrument mi ìwọ tó bá ti mọ̀ wípé ò lè ra má gbàdúrà má gba ẹ̀wẹ̀ tó bá dẹ̀ tó mọ̀ pé olówó ẹ lọ́wọ́ tí bá sọ fún ẹ pé owó ẹ one million wàá san ni o tí o bá ti lè san di owó ẹ mú má sọ fún mi pé ó ti pọ̀ ju o mi ò kì í múlé owó wọ́n máa ń ta èmi lọ́rẹ ni ká ní pé iṣẹ́ tèmi ń ṣe látijọ́ yìí ká ní pé èmi ló ni ilé tí máa kọ́ Dangote ò ní kọ́ o so bó ṣe rí nìyẹn o kì í ṣe òun mi ń fi ra mọ́tò o kẹ́ni alẹ́ ń lọ ra mọ́tò fún mi o ẹ̀yin gbogbo ilẹ̀ dẹ̀ ti mọ ibi tá a kọ́ ilé Ọlọ́run dé wípé wọ́n ti wọ́n ti plaster ẹ̀ okùn kíkùn okun borehole okun toilet àwọn kan ti pè láti London àbí mi ò mọ bíi tí bàbá yẹn ti pè ọkùnrin sá ni ó làwọn máa kọ ó làwọn làwọn máa ṣe borehole pé kí n má gbé fẹ́ lòmíì mọ́ ó sì kùn toilet ó dẹ̀ sì kùn ọ́fíìsì mi ó dẹ̀ sì kùn designer ojú ọ̀tà ẹnìkan ti pè láti Dubai ó ní irin tó máa wọ ojú ọ̀tà yẹn pé ó máa ṣe. Si àwọn design tó yẹ ká fún aga ọba Solomoni kò tí ì sí so ó yẹ kan aga ọba Solomoni tó máa máa jókòó sí so nǹkan tí ẹ̀yin lè mú ó pọ̀ ó yẹ kan tébù tí ọba Solomoni máa máa jókòó sí ní ṣọ́ọ̀ṣì ẹ̀dẹ̀ tí mo wí pé aga tẹ́ bá fẹ́ ṣe fún ọba Solomoni ó gbọ́dọ̀ jẹ́ funfun ó gbọ́dọ̀ ní coloured aga yẹn ó dẹ̀ gbọ́dọ̀ ju aga Ọọ̀ni of lọ. so kó o ro dáadáa kó tún ṣe aga yẹn torí lẹ́yìn tó bá gbé aga wá màá ní kán lọ wo aga tí Ọọ̀ni of Ifẹ̀ jókòó sí tí aga Ọọ̀ni of Ifẹ̀ bá ti ju aga yẹn mi ò ní gbà lọ́wọ́ ẹ̀ aga tèmi gbọ́dọ̀ ju tí Ọọ̀ni torí mi ò ṣiṣẹ́ fún Nàìjíríà mo ń ṣiṣẹ́ fún gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni bí orí ṣe dá èmi nìyẹn kò dẹ̀ sí kọ́tẹ́ lè ṣe sí borí ṣe dá èmi nìyẹn ọba Solomoni fún gbogbo àgbáyé kì í ṣe fún Nàìjíríà nìkan so bó ṣe rí nìyẹn àjọ̀dún wa di ending of November last week of November gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ní mi lára tẹ́ ń pè mí kí wá sí Dubai kí wá sí London kí n wá lọ́sẹ̀ kan kí n wá lọ́sẹ̀ méjì etí yóò di èmi ò kí ń jáde Nàìjíríà yìí lèmi fẹ́ kú sí ẹni tó bá ní program ní Nàìjíríà tó bá pè mí bó bá ìjà Àbújá ìbá ìjẹ́ kó máa wá síbẹ̀ ṣùgbọ́n tó bá ní program ní other country mi ò lọ. I come again tó bá ní program ní èkó ní ní nàìjíríà máa wá tó bá invite mi ṣùgbọ́n tó bá ní program ní other country i will not go tó bá sọ fún mi wípé kí wá gbádùn èmi ò ní ìdí gbádùn ayé yìí ìlànà tí ọlọ́run fún mi ni mo ń tẹ̀lé gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ máa wá sí London ẹ máa wá sí Amẹ́ríkà ẹ máa wá sí gbá ẹ máa wá sáwo ẹ má tún sọ létí ni máa jẹ́ bẹ́ẹ̀ máa dìjà. ìkìlọ̀ tí olúwa ìkìlọ̀ tí olúwa fún ní kánukún ọ̀tọ̀ọ̀tọ̀ ọba mi sọ fún mi wípé mi ò gbọdọ̀ kó ní Nàìjíríà yìí. program tó wá ṣe ní Nàìjíríà mo lè lọ bẹ̀ ṣùgbọ́n Out. kílẹ̀ jáde lọ́wọ́ kílẹ̀ jáde lọ́wọ́ kílẹ̀ jáde lọ́wọ́ oníjù ọlọ́run bẹ lọ́run ènìyàn bẹ láyé ọlọ́run bẹ lọ́run ènìyàn bẹ láyé kílẹ̀ jáde lọ́wọ́ kílẹ̀ jáde lọ́wọ́ kílẹ̀ jáde lọ́wọ́ oníjù gbogbo ìgbádùn tí wọ́n ń gbá ní ìlú òyìnbó kí wọ́n fọwọ́ wọn dì mú mi ò nídìí ẹ̀ gbogbo fàájì tẹ́sí ní Dubai mi ò fẹ́ rí nǹkan tí mo fẹ́ rí ní ìjọba ọ̀run nǹkan tó jẹ mí lógún nìyẹn ìjọba ọ̀run kò sí ìtúkọ̀ mi kankan tẹ́ ń ṣe láyé tẹ bá bẹ̀rẹ̀ sí fún mi ní mọ́tò ń sìn tí bá ti rí i pé mọ́tò ti ń wọ mẹ́rin ní kọ́pọ̀ndì mi mo máa gbé tọrẹ ni máa pè fáwọn ènìyàn mọ́tò pọ̀ jù ní ààfin ọba Solomoni kò gbọ́dọ̀ ju mẹ́rin bóyá àwọn kérúwù fẹ́ jáde bóyá àwọn òṣìṣẹ́ fẹ́ jáde ilé tó bá kún a máa kún ẹ fún àwọn ènìyàn ìwọ tí ọlọ́run fún ní mọ́tò méje tó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ tó jẹra síbẹ̀ wàá jìyà láyé wàá jẹ lọ́run tó bá dẹ̀ fẹ́ gbé mọ́tò fún èèyàn má gbé mọ́tò fẹ́ oníṣẹ́ lọ́wọ́ o wò kó bá ìṣòro ẹ̀ ní o ṣàánú torí e, epo rírà àti maintenance mọ́tò ló máa pa ẹnìyẹn tó bá wọn kó fẹ́ fẹ́yàn ní mọ́tò tó bá ti mọ̀ pé ẹnìyẹn ò níṣẹ́ lọ́wọ́ ta mọ́tò yẹn kókó wọ́ ẹ̀hún gbé kó lọ fi ṣòwò wọ́n máa gbé ọmọ ẹ̀. àmọ̀ràn tó fẹ́ gba gbogbo yín nìyẹn bí gbogbo wa ṣe mọ̀ pé lónìí èní jẹ́ Jímọ̀ olóyin a fẹ́ lọ ka Quran alukuran chapter what Al Quran chapter sixteen verse thirty-four. Al-Quran chapter 16 verse 34 upward. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tó sọ. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí ẹ má máa gbọ́ lásán. Ẹ máa gbọ́ kẹ́ máa sírò lé. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ ní ìdí ọ̀rọ̀ nínú ayé yín ẹni tí ò bá ti ní ọ̀rọ̀ ọlọ́run kòròfo ni ẹ̀yin pásítọ̀ ẹ nídìí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin àfáà ẹ nídìí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin awo ẹ nídìí ọ̀rọ̀ ọlọ́run lọ ra bíbélì ẹ lọ ra kùránì ẹ lọ ra odò ifá ẹ ìwé mẹ́tẹ̀ẹ̀ta yìí kì í ṣe ti ìjọ kan bí kò ṣe fún gbogbo àgbáyé. Amos Dipolu, you are blessed forever. I read Alukuran chapter sixteen verse thirty-four. Ẹ má bínú bí bá ṣe kalẹ̀ má ṣe gbà á. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé ẹ̀mí fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera. Ṣùgbọ́n iṣẹ́ Ọlọ́run àgbọ́dọ̀ má ṣe ni. Bí Ọlọ́run ṣe pé èmi nìyẹn. Bó bá kun ẹ̀mí kan lẹ́nu mi yìí, tó bá kun ẹ̀mí kan ọ̀rọ̀ ọlọ́run fẹ́ máa fi sọ títí ọlọ́jọ́ máa fi dé irid nítorí náà búburú ohun tí wọ́n ń ṣe sì bá wọn àwọn tó bá ń ṣe búburú búburú yẹn ló máa bá wọn àti pé ohun tí wọ́n fi ṣe ẹ̀fẹ̀ sì yí wọn po nǹkan tó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn òun ló padà kó bá wọn ṣé o pẹ̀lú tó ń fọ̀rọ̀ ọlọ́run sí yẹ̀yẹ́ ṣé o pẹ̀lú àwọn tó ń fi èèyàn ọlọ́run sí ẹ̀yẹ ẹ máa gbọ́ ọkọ̀ tí Kùránì sọ àwọn ẹni tí wọ́n bá àwọn ẹni tí àwọn bá ń wá orogún wípé tí ó bá ṣe pé ọlọ́run bá fẹ́ ni a kì bá ti sin kínní kan lẹ́yìn ọlọ́run àwa àti àwọn bàbá wa a kì bá sì ti ṣe nǹkan kan ní èèwọ̀ lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ báyìí ni àwọn ẹni tí wọ́n ṣáájú ti ṣe ìjẹ́ nǹkan mìíràn ń bẹ fún àwọn òjíṣẹ́ bí kò ṣe ìjíṣẹ́ dé òpin wọ́n ní kò sí nǹkan tó ń bẹ fún àwọn òjíṣẹ́ o bí kò ṣe kó wọ́n jẹ́ iṣẹ́ yẹn dé òpin o gbọ́dọ̀ sọ pé ọ̀rẹ́ rẹ̀ o ní ìdí iṣẹ́ ọlọ́run gbogbo ipò kíkò tó bá bára o gbọ́dọ̀ máa ṣe ọlọ́run ló ní ẹ̀jẹ̀ àti omi ara ọlọ́run ló máa fún yàn lágbára àti pé dájúdájú a ti gbé òjíṣẹ́ kan ká kọ̀ọ̀kan kan dìde nínú ìjọ kọ̀ọ̀kan a ti gbé òjíṣẹ́ kan dìde nínú ìjọ kọ̀ọ̀kan pé kí ẹ sin ọlọ́run kí ẹ sì jìnnà sí òrìṣà ẹ má bọ òrìṣà mọ́ gẹ́gẹ́ bí ọba olúwo ti sọ fún yín kí ẹ jìnnà sí òrìṣà ẹni tí ọlọ́run fi mọ̀nà ń bẹ nínú àwọn àti pé ẹni tí ń sìnà tó sì ń bẹ nínú wọn nítorí náà ẹ máa rin orí ilẹ̀ lẹ́ẹ̀ náà kí ẹ máa wò báwo ni àtúbọ̀tán àwọn òpùrọ̀ ti rí wọ́n ní kẹ́ wo orí ilẹ̀ lọ kẹ́ wá wo bí àtúbọ̀tán àwọn èèyàn bó ṣe máa rí àtúbọ̀tán àwọn tó ń purọ́ àwọn tó ń ṣèké àwọn tó ń jalè ẹ máa ẹ wo gbogbo orí ilẹ̀ lọ kẹ́ wo bí àtúbọ̀tán wọn ṣe rí ẹ má gbàgbé ọ̀rọ̀ táwọn àgbà sọ alábùsà wọn máa kọ́lé alábòsí máa ma bímọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò kí ń da bí rẹ bá ṣe ojú kòkòrò láti fi wọ́n mọ̀nà síbẹ̀ ọlọ́run kò ní tọ́ sọ́nà ẹni tí ó sì tí ó sì lọ́nà bẹ́ẹ̀ sì ni kò sí olùrànlọ́wọ́ fún wọn bí ìrẹ bá ṣe ojú kòkòrò láti fi wọ́n mọ̀nà síbẹ̀ ọlọ́run kò ní tọ́ ọ sọ́nà ẹni tí ó sì lọ́nà bẹ́ẹ̀ sì ni kò sí olùrànlọ́wọ́ fún wọn. Hmm. àti pé àwọn tí ń fi ọlọ́run búra dé òpin ara búbú wọn pé ọlọ́run kò ní gba déédéé ẹni tó bá ti kú bẹ́ẹ̀ ni àdéhùn ni tí ó jẹ́ òtítọ́ lórí rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò mọ̀ bẹ́ẹ̀ kí ó lè bá a ṣe àfihàn ohun tí àwọn yapa ẹnu sí àti kí àwọn ẹni tí wọ́n kó gbogbo gbàgbọ́ lè bá mọ̀ pé àwọn jẹ́ òpó gbogbo ẹ̀dá tí kò bá gbàgbọ́ wọ́n jẹ́ òpùrọ́. forty dájúdájú ọ̀rọ̀ wá sí nǹkan nígbà tí ó bá fẹ́ kí nǹkan náà rí bẹ́ẹ̀ ó wí fún un pé kí ó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ àti pé àwọn ẹni tí wọ́n ó lọ sí ìlú mìíràn ní ojú ọ̀nà ti Ọlọ́run lẹ́yìn tí ó ti bọ́ wọn sí dájúdájú a ó sọ wọ́n kalẹ̀ sí ilẹ̀ rere ní ààyè níbi tí níbí àti pé dájúdájú oore tí Ọlọ́run ní ó tóbi jù tí ó bá ṣe pé wọ́n mọ̀ ni. Àwọn ni ẹni tí wọ́n rọ́jú tí wọ́n sì ń fi ara ti Ọlọ́run wọn. Ṣé ìwọ náà fi ara ti Ọlọ́run rẹ? Kàbí èsùn ló faratì, kàbí sójà ló faratì, kàbí ọlọ́pàá ló faratì. Fi ara ti Ọlọ́run kí Ọlọ́run kó ba lè ṣàánú fún ẹ tó bá faratì ènìyàn. Àlùkùránì sọ pé ègbé fún ọ àwa kò rán ẹnikẹ́ni nípa níṣẹ́ ṣáájú rẹ bí kò ṣe àwọn ọkùnrin tí a ránṣẹ́ sí nítorí náà kí ẹ bi àwọn onírètí léèrè bí ènìyàn kò bá mọ̀ pẹ̀lú àlàyé àti àwọn tírà à ń sọ ìrántí náà kalẹ̀ fún ọ kí o lè kí o lè ṣe àlàyé fún àwọn ènìyàn ohun tí a sọ̀kalẹ̀ fún wọn kí wọ́n lè bá a ronú ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ̀yin aláwo a ò sọ alukuran kalẹ̀ kàbí báìbù kàbí odù ifá kalẹ̀ ká máa fi dága lámàṣà a sọ kalẹ̀ kéèmí àti ẹ̀yin kí a lè ṣàlàyé fún àwọn ènìyàn yékéyéké kó lè yé wọn kí wọ́n lè ronú láì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ènìyàn lè ronú ẹni tí ọ̀rọ̀ ọlọ́run bá yé ló máa ronú padà ẹ gbìyànjú ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run nínú èdè ìlú wa ẹ máa ká máa kà ní èdè lédè ẹ̀yin àfa tẹ́tí kéwù yẹn tẹ́tí kábík tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ fún àwọn ènìyàn ẹ bá wọn sọ̀rọ̀ lédè Yorùbá ìjà àwọn ẹni tí wọ́n da ètè búburú á lè fi àyà balẹ̀ sí pé kí Ọlọ́run jẹ́ kí ilẹ̀ gbé wọn mì bíi àbí kí ìyà náà wá bá wọn láti ayé tí wọn kò àbí kí ó mú wọn lórí ìrìn wọn nítorí àwọn kò lè bọ́ lọ́wọ́ ìyà àwọn tó bá ń ṣe àbòsí alukuran sọ pé bọ́ lọ́wọ́ ìyà ìjọba tó bá ń ṣe àbòsí kò lè bọ́ lọ́wọ́ ìyà ọlọ́pàá tó bá ń ṣe àbòsí kò lè bọ́ lọ́wọ́ ìyà sójà tó ṣàbòsí kò lè bọ́ lọ́wọ́ ìyà rúsìfì tó ṣàbòsí kò lè bọ́ lọ́wọ́ ìyà ọba ìlú tó ṣàbòsí kò lè bọ́ lọ́wọ́ ìyà pírẹsidẹ̀ntì tó ń ṣàbòsí kò lè bọ́ lọ́wọ́ ìyà àbí kí ó mú wọn lórí ìrìn wọn nítorí àwọn kò lè bọ́ lọ́wọ́ ìyà àbí kí wọ́n díẹ̀díẹ̀ nítorí náà dájúdájú ọlọ́run yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àánú oníkẹ́ àbí wọn kò síjú wo ohun tí ọlọ́run dáni nǹkan tí ìjì rẹ̀ tẹ́ sí ọ̀tún àti sí òsì ní ti ìtẹríba fún ọlọ́run bẹ́ẹ̀ sì ni wọ́n tẹríba sí ẹ̀yin náà tẹríba fún ọlọ́run àti pé ọlọ́run ní ohun tí ń ní sámà àti ilẹ̀ tẹríba fún nítorí àwọn ẹ̀dá àti àwọn màláìkà àti wọn kì í ṣe ìgbéraga wọ́n ní àwọn ẹ̀dá àtàwọn màláìka ò kì í ṣe ìgbéraga o àwa ènìyàn nìkan là ń ṣe ìgbéraga gbogbo ogun tó wà nílẹ̀ àti òkè Ọlọ́run ni gbogbo wọn tẹríba fún wọn ẹ má jẹ́ ká pín ẹ̀sìn wa sí méjì àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé Ọlọ́run kan ni gbogbo wa ń sìn o kì í ṣe méjì wọ́n á máa bẹ̀rù ọlọ́run wọn ní òkè wọn wọn á sì máa ṣe ohun tí a bá pa láṣẹ fún wọn ọlọ́run sì wí pé ẹ gbọ́dọ̀ gba ọlọ́run méjì mú ẹ̀yin kò gbọ́dọ̀ gba ọlọ́run méjì mú ní ìsìn òun ni ọlọ́run kan ṣoṣo nítorí náà èmi nìkan ni ẹ máa bẹ̀rù ọlọ́run nìkan ni ká bẹ̀rù ẹ má bẹ̀rù ènìyàn o bíbélì ọ̀pá ìbẹ̀rù ẹni tó lè para tí ó lè pa ẹ̀mí yàtọ̀ sí káwọn èèyàn tiẹ̀ mọ́lé yàtọ̀ sí kán pa kò sí kan tó lè ṣe o ẹ má bẹ̀rẹ̀ tó lè pa tó lè pa ẹ̀mí alukoran lọ tún púròfù ẹ̀ tìrẹ ni àwọn ohun tí ń bẹ nínú sánmà àti ilẹ̀ tìrẹ sì ni ẹ̀sìn tí ó wà títí ìjẹ́ aha àpáyà ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run wọ́n béèrè lọ́wọ́ yín ṣé ń páyà ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run ni tó dá ayé àtọ̀run tó bá ń ṣe bẹ́ẹ̀ má ṣe mọ́ àti pé ohunkóhun tí ń bẹ fún yín ní ìdẹ̀ra láti ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá lẹ́yìn náà tí ìnira bá wá bá yín ọ̀dọ̀ rẹ̀ ni a ó ké lọ fún ìrànlọ́wọ́ wọ́n ní gbogbo òkú tó bá ti bá wa ní ìdẹ̀ra ọwọ́ lọ́wọ́ tí a bá dẹ̀ wá rí ìnira náà tó dé Ọlọ́run náà la máa ké pa képè tó máa gbà wá kì í sì yín ìwọ tó ń pọ́n wòlíì ilé tó ń pọ́n àfáà ilé tó pọ́n awolé tó pọ́n Ọlọ́run lé wàá jìyà láyé wàá tó jẹ lọ́run gbogbo owó tí wọ́n lóye bá gbà lọ́wọ́ ẹ máa gba iṣẹ́ tó yẹ kó ṣe fún ẹ kò ní ṣiṣẹ́ ẹlòmíì ò kì í sin ọlọ́run wòlíì ló ń sìn ẹlòmíì ò kì í sin ọlọ́run àfáà ló ń sìn á ní mo ní àwọn àfáà tó ń gbàdúrà fún mi orí ẹ ti ń burú òwò fúnra ẹ ò lè bọ́lọ̀ ń sọ̀rọ̀ ò ní àwọn àfáà tó ń gbàdúrà fún ẹ ìwọ fúnra ẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀ tí inú ọba mọ́ sí ọlọ́run bí àfáà mẹ́rìndínlógún gbàdúrà fún ẹ iṣẹ́ ò lè dáhùn ṣé o bó ṣe rí nìyẹn lẹ́yìn náà tí ó bá mú ìnira náà kúrò fún yín nígbà nígbà náà apá kan nínú yín wọn ó máa fi nǹkan mìíràn ṣe orogún fún ọlọ́run wọn nígbà tẹ bá ní problem tẹ bá ti ké pe ọlọ́run nígbà tí ìṣòro náà bá ti wá lọ ìgbà yẹn lẹ máa máa ṣe gbá tẹ máa máa ṣàwò tẹ máa máa sin nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó máa jìyà last verse nítorí kí wọ́n lè kọ iṣẹ́ àìmọ̀re ohun tí a fún wọn nítorí náà kí ẹ máa gbádùn láìpẹ́ ẹ ó sì mọ̀ so ẹ̀kọ́ tí mo lè kọ́ yín ní alẹ́ yìí nìyẹn nínú alukoran alukoran chapter sixteen verse thirty four to fifty five la kà so kí ọlọ́run kó bòsí gbígbọ́ àti kíkà wa èyí ìjọba nàìjíríà ẹ lọ ronú padà kí ọlọ́run kó ba lè ṣàánú fún yín àfa àwòlíì awo ẹ má parọ́ mọ́ ẹ má sọ òtítọ́ ẹ̀yin ọmọ yahoo ẹ lọ ronú padà kò sí rí ń bẹ̀ ẹ̀yin tẹ́ ń ta bàbá jẹ̀bú ẹ lọ stop ẹ̀ kẹ́ má bá wọ gbèsè hmm, jìbìtì ni bàbá jẹ̀bú kò sí kankan mi níbẹ̀ ju jìbìtì lọ so ẹ̀yin tí ẹ ń ta tẹ́tẹ́ ẹ lọ stop tẹ́tẹ́ kì í ṣe ti ọmọ ọlọ́run ọlọ́run ò fọwọ́ sí tẹ́tẹ́ bíbélì sọ wípé díẹ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni o ẹni tó bá ti ní ìtẹ́lọ́rùn láyé òun ló ní àlàáfíà ẹni tó bá ti ń ṣe àfọwọ́fà ẹni tó bá ti ní ìtẹ́lọ́rùn kòtókòtó ìkòtò ni o kòtókòtó ìkòtò ẹ̀mí fẹ́ ó ṣe àìlera ọba Solomoni tó ń lọ lálẹ́ yìí ó tún di àárọ̀ la tọ́lọ́mùbá ní kì í ṣe òkú ló ń sọ̀rọ̀ so ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ kí n lọ relax hmm, torí iṣẹ́ ọlọ́run àìgbọ́dọ̀ má ṣe ni ló fà tẹ́ fi rí mi lálẹ́ yìí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ mi ò ní lè sọ̀rọ̀ bọ̀t iṣẹ́ ọlọ́run mo gbọ́dọ̀ ṣe é nítorí pé ọlọ́run ló ní ẹ̀jẹ̀ ara àti okun ara mi ẹ̀yin ọ̀dọ́ tí àwọn àgbààgbà ọba lè tún nàìjíríà ṣe fúnra yín túnṣe ẹ má dúró dá àwọn àgbààgbà yẹn o ilé tó pọ̀jù nínú àwọn àgbààgbà yẹn wọ́n rò pé àwọn ní pẹ́ kú so ẹ fúnra yín tó kàn yín sí ẹ bá àwọn sójà nàìjíríà àti àwọn ọlọ́pàá ṣe mítìn ẹ̀yin ọlọ́pàá ẹ jẹ́ kó rí yín máa pé ìjà táwọn ọ̀dọ́ ń jà yìí torí ti yín náà ni torí ti ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ni ẹ fi ọwọ́ sowó pọ̀ kẹ gbé Nàìjíríà dé ibi tó ga ẹ má ṣe ẹlẹ́yàmẹ̀yà má sọ wípé torí tó wó osùn tí sanwó bá ti rán ẹ wá sí títì wá máa ṣe bí wèrè sanwó ò ní pẹ́ kú ọ̀gá ọlọ́pàá èkó ó ti darúgbó kò ní pẹ́ kú ẹ má jẹ́ kí ọ̀gá ọlọ́pàá èkó àti sanwó-olu kó máa tì í ní tìkùtì tí wọ́n bá ti rán iṣẹ́ wá títì ẹ cooperate pẹ̀lú àwọn ọ̀dọ́ ẹjọ́ já ìjà rere bíbí sọ pé ẹ jẹ́ ká máa já ìjà rere ìjà táwọn ọ̀dọ́ ń jà yẹn kì í ṣe tó tara wọn o ẹ̀yin ọlọ́pàá tìyín náà pẹ̀lú ẹ̀yin sójà tìyín náà pẹ̀lú o tẹ́ bá torí tí òkèlè tẹ́ fẹ́ jẹ́ ni tẹ́ fi bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ tí ẹ bá kú ẹ ò ní ríjọba ọ̀run wọ̀ o ẹ̀yin ọ̀dọ́ ọlọ́pàá ẹ̀yin ọ̀dọ́ sójà ẹ paparapọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ ìlú kẹjà fún ìgbéga nàìjíríà ẹ má jẹ́ kí àwọn bàbá arúgbó wọ̀nyí kó jẹ yín máyé o bó ṣe rí nìyẹn o òpin gbogbo ọ̀tá gbọ́ ni pé kábẹ̀rẹ̀ olúwa ká pa òfin rẹ̀ mọ́ èrè mi ń bọ̀ kọ́kọ́ lásán fẹ́ níbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìbá ṣe rere ìbá ṣe búburú ẹni tó bá létí nìkan ni kó gbọ́ ọkọ tẹ́mi sọ àtúkẹ́ ẹ̀yin mùsùlùmí lẹ́ẹ̀kan sí wípé assalamu alaikum rahmatulahi wa barakatuh ẹ kú jímọ̀ olóyin tòní o ẹ̀mí á sí ọ̀pọ̀ ọdún láyé ẹ káalẹ́ sà ẹ káalẹ́ mà orúkọ mi lẹ́ẹ̀kan sí ni adélànà adékúnlé solomon aka ta ló fẹ́ kú bàbá àgbà wọn before but now king solomon for all nation whether you like it or not bye for now.